ti rí. tó bá jókè ni yóò mọ kọrin ni. ọmọ Gawati ti kú Rukaya Gawati tó ń kọrin ó jáde láyé inú Sufi náà ló kú sí. èmi náà rí. ó ní Sufi ló kú sí àánú ẹ̀ ṣe mí. àbí ẹ̀rí báwo. inú Sufi ló kú sí ti ń kọrin káàkiri. ó kọrin kú ni. ó kọrin kú ni. nítorí ayé yìí náà sì ni sọ wá rí ilé ayé èèyàn mélòó ló mọ̀ á èèyàn mélòó ló mọ̀ báyìí ẹ ẹ kàn ń kú dànù sínú súfì. àwọn súfì náà ni wọ́n máa sọ ìgbà abọ́mọ yìí wípé kó yé kọrin mọ́ kó lọ jókòó lé ọkọ kó lọ lọ́kọ kó jókòó jẹ́ àwọn súfì ní ọjọ́ gbọ́ lọ́ní kí ọ fílẹ̀ kí ló wà bẹ́ẹ̀ ibo ní Islam ti takò ó ní wọ́n kọ́ ní pàdé ànábì ìyàwó Aisha kọ́ ní lọ́mú tó mú wọn lọ́mú kòtìkòtì wọ́n jẹ́ káwọn ọmọ ẹ̀kọ́ ní ìbàjẹ́ àdúrà ní jẹ́ kẹ́ ẹ kó bá. àfáàní gàìbá ní ká fáwọn tíra tó tako tó tako kìtàbà ti súnà lẹ́yìn nínú àwọn ṣẹ́gun tó lóun rọlọ́hùn ṣẹ́gun yìí tó tó ló ànábì wàá fòun sọ̀rọ̀ àtúlẹ̀ fàájì olódìdí wàá bá òun lójú ayé báyìí. àní ìkàyé wọn ní ká fáwọn ní tó tako. tó tako. kìtàbà ti súnà nínú tíra ṣẹ́ Ibrahim Niasse àti ṣé wàá mọ̀jì Tijani ṣẹ́ni pé ìbé irú ìbéèrè wo nìyẹn ládùúgbò tí wọ́n kọ kalẹ̀ alábòsí láàfáà yẹn alábòsí ah. láàfáà yẹn alábòsí ni wọ́n wọ̀nyí tí wọ́n mọ̀ tẹ́ tí ń béèrè. Uh-uh. A few moments later. A few moments later. Bismillah walhamdulillah wassalatu wassalam ala rasulillah. Ó jẹ́ ìbànújẹ́ ńlá fún mi wípé mo rí fídíò àfáà lẹ́gbàá tí wọ́n ṣe tó dá awuyewuye sílẹ̀ lójú ẹsẹ̀ tí mo rí fídíò náà ó ní mo pe àwọn tí mo lè pè ní ọwọ́ alẹ́ a sì pe àwọn apẹ àfàlẹ́gbà náà sí conference call a jẹ́ kó yé wọn wípé ohun tí wọ́n ṣe yẹn kò wà níbàámu sí súnà tá a là ń ṣe ẹ̀mí ènìyàn ẹni tó rí ó jẹ́ kódà àríkà nínú hadith anabi wípé wọ́n ń gbé òkú yẹ̀wúdí kan lọ lọ́jọ́ kan anabi wà níjoko ó sì dìde títí wọ́n fi gbé òkú yẹn kọjá wọ́n wá sọ fún anabi wípé sallallahu alaihi wasallam òkú yẹ̀wúdí mà ní anabi ní ṣé kìí ṣe ẹ̀mí tí ń bẹ lára tèmi irú ẹ̀ náà ní bẹ lára tiẹ̀ náà ni ìyẹn ti fi hàn wípé mùsùlùmí gbọ́dọ̀ mọ kẹ́dùn gbogbo everybody tá a bá gbọ́ pé ó kú kódà aládùúgbò wa gan tó ń sin ewúrẹ́ ewúrẹ́ bá kú á kì ewúrẹ́ tí ò ní àlìjẹ́ náà tí ó wọ̀ tí ò níná tí ó wọ̀ á kí olówó rẹ torí náà mo wá ń fi àsìkò yìí bẹ̀ gbogbo àwa mùsùlùmí àgbáńlá ayé ní pàtàkì jùlọ àwọn ẹbí tí wọ́n wà nínú ìbànújẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pé ẹbí àwọn ọkọ sí àlìkìyàmọ lẹni tó ga sí wípé kì ṣe arúgbó kùjọkùjọ kì ṣe arúgbó kùjọkùjọ kódà arúgbó kùjọkùjọ gan àní pé ó kù àní pé ó kù mo wá ń bẹ gbogbo wa ẹ dákun nítorí àlá o bá mi yá fi àfa àlẹgbà àwa alára àti pé àfa àlẹgbà àti bá wọn wí àti bá wọn sọ̀rọ̀ mo sì sọ wípé kí wọ́n jáde kí wọ́n ṣe àtúnṣe